èé o lọ́jọ́ tòní lọ́jọ́ tòní àwọn ènìyàn pàtàkì méjì la gbé wá sílé ẹjọ́ yìí lónìí. bẹ́ẹ̀ ni ìjà àgbà Funke Glorious how are you sweetheart ìjà àgbà ni ìjà àgbà méjì òun náà ló wà lórí ìkànnì yìí lónìí ọ̀rọ̀ yìí sì wáyé láàárín ọkùnrin kan àti obìnrin kan ẹ jẹ́ kí n pe clark wa kó gbé fáìn tó bá wà ní iwájú adájọ́ àgbà kí wọ́n gbé e síta lọ́jọ́ tòní kí wọ́n gbé fáìlì yẹn síta lọ́jọ́ tòní so clark cut clark where is my file ojú eh, eh, court clerk náà mọ̀ ń dán <laughs> àwọn náà gbọ́dọ̀ dé ọ̀sẹ̀ kan ààbọ̀ abẹ́ẹ̀rí iṣẹ́ ọlọ́run ṣé ẹ wà ókè o ṣàlàáfíà lẹ́wà o àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ wọn lálàáfíà làwọn náà wà bẹ́ẹ̀ rí nǹkan. mo ní lónìí ẹjọ́ tí ó wà ní iwájú mi gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórí blue hair, black herb àti gbogbo herb tó kù kẹ́ mọ́ fi kọ́lọ̀ wọn sí òun náà lóyún yóò wáyé láàrin màmá aláṣàbí màmá Esabod àti ọ̀gbẹ́ni ṣégeyà nítorí náà ẹ jẹ́ ká pe àwọn tí ọ̀rọ̀ kàn civil case ló wà ní iwájú mi ní báyìí mo pe ọ̀gbẹ́ni ṣégeyà ó yẹ máa bọ̀ ẹ ibẹ̀ ẹ máa bọ̀ wá sí iwájú wa níbí yìí. Yorùbá bọ̀ wọ́n ní igi ńlá báyìí náà ló ń gbẹ́yìn ìgbàlẹ̀ mo pe màmá aláṣàbí màmá esabod kí àwọn náà kí wọ́n máa bọ̀ wá sí ìta màmá ṣe ti gbé fáìlì yín dání yà ẹ máa bọ̀ wá síta. wọ́n ní ẹjọ́ tí ó wà ní iwájú mi ẹ ká pè ní ìjà àgbà méjì bẹ́ẹ̀ ni ní báyìí mo fẹ́ pe court clerk kó bá mi fún wọn ní tí wọ́n máa fi ṣe ìbúra ní iwájú ilé ẹjọ́ yìí ẹ béèrè ohun tí wọ́n bá fẹ́ ẹ rántí pé màmá spiritualist ni wọ́n ẹ béèrè tí wọ́n bá fẹ́ fi ṣe ìbúra bàbá ṣẹlẹ̀ ẹsàn tí ẹ máa bá press love and life ẹ bá wa béèrè ní tẹ́ bá fẹ́ ní tẹ́ bá fi ṣe ìbúra ẹ gbélé wọn lọ́wọ́ ẹ dáhùn kíákíá ẹ ṣe ó yá ẹ gbé ọwọ́ yín lè èyí hmm? méjèèjì ẹ gba ọwọ́ lé e. ẹ gbé ọwọ́ lé e lórí ẹ mọ̀ ṣe hi èmi lágbájá ọmọ lágbájá ìmọ̀sí lágbájá sí di tọ́jú tó mi jẹ́ lágbájá nínú yẹn tó mi kọrin ni ìmọ̀rúkọ yìí ṣe fi ní the gap pé ọ̀rọ̀ tí màá sọ nínú ẹjọ́ yìí lónìí òtítọ́ ni máa sọ mẹ́ni parọ́ mẹ́ni ṣèké kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́ ìṣe àmẹ́ bàbá ìṣe àmẹ́ àmẹ́ bá mi gba ohun tó fi ṣe ìbúra èèyàn mi dárúkọ lágbájá ọmọ lágbájá bọ́sẹ̀ dé jmk bóun ni ní báyìí nígbà tí a ti pe àwọn ènìyàn méjèèjì tọ́rọ̀ ọkàn wá síwájú ilé ẹjọ́ kí ló dé lígbe adájọ́ àgbáyé sínú ilé gbogbo Facebook tèmi ó fẹ́ lana kí ló dé tó yẹ ká máa kó àwọn ọlọ́pàá ìyẹn ọlọ́pàá kóòtù yóò yẹ ká máa fi wọ́n hangi gbogbo gbogbo kọ̀nàkọ́nà ni ah! ìjẹ́ká làáfíà jọba gbogbo ẹ̀yin tó mí ṣe gbàásìgbò lórí social media ìrònúpìwàdà kọ́nà Elédùmarè kó fún gbogbo wa ní ìfọ̀kànbalẹ̀. èmi rí i wípé nígbà tí mo resume lánàá mo kàn ń lọ the first tí mo máa kọ́ sí báyìí ní tiẹ̀ lọ oníkè lọ wo àwọn ẹ́písòdì. another worst marriage tí mo ti miss ní rẹpẹtẹ rẹpẹtẹ pé kí n tiẹ̀ jókòó tì kí n kọ́kọ́ ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ torí mo láìkì series yẹn bẹ́ẹ̀ ló gbé update wá ẹ̀gbọ́n ṣégé ìyá mo bá mo bá wò mo bá rẹ́rìn-ín ẹ̀rọ ẹ̀wọ̀ ẹ̀gbọ́n cruise ní jàre mo bá fi update later ni mo wá rí wípé ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ pé kì í tiẹ̀ ṣe òní kì í ṣe àná tèmi ṣẹ̀ṣẹ̀ ń fojú wò yìí pé kì í ṣe pé wọ́n ń jáde wọ́n ń cruise pé ó ti di gbàásgbòs. kódà mo tún wọ́n tún sẹ́ndì fídíò kan tí màmá aláṣàbí ṣe bọ̀kan tí òye mi inú fídíò yẹn ni pé mo ń rí ṣóòtán ṣe yẹn mo rí wípé 2023, eh, twenty three hàn la ní ọ̀ǹda ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n wọ́n ti ṣe tẹ́lẹ̀ bí wọ́n wá lọ repost ẹ̀ wọ́n lọ gbé show yẹn jáde. káàdì gbogbo wọn lè tó tálí máa rí má tiẹ̀ fún ṣégeyà ní audience ṣégeyà bó ṣe kò lè ṣoríire tí ó fi kú. lórúkọ jésù gbogbo ala máa ṣoríire so but lórí kíní ẹ mò ń rí mi lọ́dọ̀ màmá ló wà but déètì kan yọ ń bẹ̀ twenty ó rẹ̀ pé màmá rí post ẹ̀ lánàá ṣóò yẹn ló mú kí ọkùn ṣégeyà káwọn náà wá lọ update update tèmi rí mo mo sọ pé ah no this thing is kò tí ẹ ah, ẹ fún wa ń déètì pé ọkùn ọkùn ọkùn ọkùn kí lọ ọkùn ṣe náà mo ní ọkùn cruise ni ọkùn you dey cruise sir ẹ lọ wò ó màmá aláṣàbí you are welcome ma ṣùgbọ́n nǹkan tẹ̀mí mọ̀ ni wípé tí mo lè rántí nígbà tá à ń kí màmá aláṣàbí àti ṣégeyà sórí ilé ẹjọ́ ìyàwó náà lálejò wa méjèèjì ẹ ti gbé fáìlì yín dání nǹkan kan tẹ̀mí lè rántí kó tó rí pé mo travel á fún àwọn èèyàn lórí ọ̀fẹ́ láti pè láti ṣàlàyé ó ní wípé nígbà kan wa, mo mọ̀ pé peace wà àlàáfíà jọba lọ́tún àti lósì tí màmá aláṣàbí embrace yìí ọkù ṣégeyà lẹ́yìn tí màmá embrace ọkù ṣégeyà ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé wọn ò fẹ́bi tálàáfíà ti máa jọba ó dẹ̀ pé nígbà yẹn wọ́n wá lọ gbé iṣẹ́ kan tó ti kúre gbè tẹ́ pé màmá ti ṣe nígbà tí ò sí peace wọ́n lọ gbé fún ọkùn ṣégeyà ọkùn ṣégeyà wò ó kò wo déètì kò wo gbà tán ti pọ́ọ̀sì pé gbà oníṣòyí ti wáyé òun bẹ́ síta gbogbo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ later but ìgbà tó jáde tó sọ̀rọ̀ yẹn màmá ò sọ̀rọ̀ ńgbà náà màmá ní kán fi ṣégé ìyáálé létà ló wá jáde síta wọ́n dẹ̀ apologize mo rí i pé à kán má bínú ṣóò yẹn tí wọ́n sẹ́ndì sáwọn àwọn ò mọ̀ pé ṣóò tó ti pẹ́ ni wọ́n sẹ́ndì sáwọn pé àwọn ṣẹ̀ṣẹ̀ rí tàwọn àwọn ò rí ìgbà tán ṣe yẹn àwọn ò mọ̀ pé ṣóò tó wà nígbà tí ò sí peace òun ni wọ́n sẹ́ndì táwọn wọ́n dẹ̀ apologize kí ló wá tún wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ̀yin tí ọ̀rọ̀ yé dáadáa tó fi wá dibi tá a wá bára wa lónìí mo fẹ́ kí ẹ ní tẹ́ bá lè pè wọlé kẹ́ ṣàlàyé kí ló ṣẹlẹ̀ gan-an torí Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ abáríbi ni bí ń wọlé kò yẹ kí màmá aláṣàbí àti ṣégeyà kí wọ́n máa jà béèyàn béèyàn bá tiẹ̀ ní pèsè bá wà kó ní àpò wà tí wọ́n bá tiẹ̀ jọ ní àjọṣepọ̀ mọ́ oníkálukú lè wà lọ́tọ̀ọ̀tọ̀ ó wá di gbàásgbòós gbàásgbòós lọ́tún lọ́sì ó mo fi pè níjà àgbà méjì nítorí tọ́rọ̀ bá rújú láàrin àwa tá a jọmọdé bá a bá pe màmá ó yẹ kó wá là wá lóye bá a bá pe ṣégeyà wá là wá kí ló wá dé ṣé ẹ mọ̀ pé mi ò sílé nínú àwọn ìwádìí tí mo ṣe àwọn kan sọ wípé ẹnìkan bá mi sọ̀rọ̀ ní à ó ní ṣé gèyà máa ń ta sí màmá ní gbogbo ìgbà ó máa ń ṣèdí wọn ó ń ṣèdí wọn kí ló wá fà á tí ṣégé ìyá fi wá lọ gbé irú nǹkan tó gbé jáde ṣégé ìyá sọ wípé nítorí kíní ṣe wọn pè ó ní pido kíní kan ó kínní o tó bá pè ní pedofali àbí nǹkan pé pé pedofali àbí nǹkan ló ní wọ́n pè wọ́n tó bá pè é bẹ́ẹ̀ kí lédè tí wọ́n ó ní wọ́n tún wá bá wọ́n tún sọ̀rọ̀ nípa iṣẹ́ òun wọ́n bàṣẹ́ jẹ́ wọ́n ní Mercedes wọ́n ṣóò tí mo ṣe wò náà mo rí kinní kan kò ṣóò dáadáa December kinní kan nìkan twenty twenty three ó dẹ̀ pé wọ́n lọ wọ́n lọ tún ṣóò yẹn gé ni èèyàn ní fídófàì tí wọ́n bá ṣẹ́ ẹ̀ ó ní wọ́n tún sọ̀rọ̀ nípa ṣẹ́ òun pé kọ́ má gbéṣẹ́ òun kọ́ má gbéṣẹ́ fún òun mọ́ pé mẹ́sìtì tó ń tà wípé kinní kan kinní kan ẹ̀ẹ́pọ̀ lè ní ìdí nìyẹn táwọn náà fi wá lọ jáde síta fún wá lọ gbé chaati yẹn wá chaati tèmi sì rí èmi ò kí ń parọ́ ṣẹ́rí ẹ má bínú ṣẹ́rí òótọ́ ọ̀rọ̀ máa ń kan lára ti àwọn èèyàn tí ń bá sọ ṣóò rí yẹn ali baba god bless you sir mo sí around me. mi ṣó o eh. Kini chat tèmi rí yẹn because èèyàn bá screenshot dèmi fi jáde mo sọ pé Kini pé fake kini kò real. o torí your bá screenshot tí bá screenshot any any conversation me mi àtẹnìkan ń Oh, oh, yẹ could be, oh, yẹ could be time wá ń bọ̀ ọ̀nà tá a mú tiẹ̀ lè mú conversation èmi àti ẹ̀ ok tí bá tí bá ṣe conversation ẹni tá a ti ẹ̀jọ́ ṣe tó ẹ pé tó ní nǹkan kó tẹ̀ jẹ́ pé tó ní lásán kó má jẹ́ ètò tipẹ́ tí bá screenshot ẹ̀ báyìí ó máa show ó sì máa sọ pé yesterday ìyẹn tó bá jẹ́ pé èyí tí mo ti ṣẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ tí kò tí ì pẹ́ ṣe ti rí ṣe ti rí èmi àti Rasheed Àpàlà ni tó bá ti ẹ jẹ́ kí n wá lọ wá ẹ̀ tó bá ti pẹ́ wá ṣóò tó bá ti wá pẹ́ tẹ́ ẹ ti ṣe ó máa gbé mọ́ǹtì wá sí i. òun lélẹ̀ ẹ jẹ́ ká tún lọ síbòmí oh shit ẹ tún wọlé ṣe ti rí ṣe ti rí bí chat ṣe máa wà tí bá screenshot ẹ ó gbọ́dọ̀ fún mi ní ìgbà tájọ discuss mi ò lórí chat wọ́n lè depend on the phone ma mi ò rí rí fóònù wo whatsapp ni whatsapp is whatsapp fóònù kan ló ń dìtà ní nǹkan tó wà lórí app mi ò mọ o ìdí tèmi fi tèmi fi sọ bẹ́ẹ̀ yẹ ti rí ó máa tẹ bá ti screenshot ẹ̀ ó máa gbọ́dọ̀ gbé wá bọ̀ kí ló fà á mo wá rí wípé ìjà tó wà ńlẹ̀ ìjà ló dé tórin fi dòwe ìjà tó wà ńlẹ̀ mo dẹ̀ máa sọ kinní kan pé ara ìjà lẹ́yìn wà ìjà tó wà ńlẹ̀ ló jẹ́ kí ọkùn ṣégeyà kóun náà lọ gbé post yẹn jáde tèmi rí èmi adájọ́gbà tí mi ò fọwọ́ sí pé ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n màmá nígbà tèmi náà wá gbọ́ ṣóò tẹ̀yìn náà ṣe àbí bóyá ẹ ti ṣe tẹ́lẹ̀ tẹ́ wá post because ẹ ti repost ẹ̀ bíi pé ó fresh náà ni pé téèyàn sọ èèyàn ti sọ tẹ́lẹ̀ téèyàn bá tún fẹ́ repeat ẹ̀ mọ́ èèyàn lè má repost ẹ̀ mọ́ bò téèyàn bá tún wá repost ẹ̀ èèyàn ń sọ ọ̀rọ̀ yẹn nìyẹn po the chat eh wọ́n ní the person that exposed this chat to the world is a destroyer ah chat wo èmi ò rí déètì ń bẹ èmi ò rí chat kankan ṣùgbọ́n ṣóò tí màmá náà ṣe fún ṣégeyà ah, ṣóò yẹn pọ̀ ṣóò yẹn pọ̀ màmá ah o poju. jù àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́ńbẹ̀ yẹn pọ̀ jù mo dẹ̀ ti máa ń sọ fún yín wa téèyàn bá ti téèyàn bá ti téèyàn bá ti ń dàgbà èèyàn mọ ń yógun jà ni. ẹ jọ̀ọ́ ṣé ò tẹ́ ṣe ṣé ẹ rí tẹ́ ẹ bá wo ọ̀gbẹ́ni ẹni má ṣe máa sọ ti ṣégè ya o ṣùgbọ́n màmá aláṣàbí ṣé ò tẹ́ ṣe yẹn gbogbo ohun tẹ́ ẹ sọ tẹ́ ẹ tún sọ ti kinní kan olóyè Sunday gbogbogbò ẹ̀ ah, ìyá wa bàbá ń jà lóòótọ́ ẹ̀ẹ́ ọkùn eh, eh, eh, ṣékèyà wọn ò lè ṣe ṣóò kí wọn má tó ṣéèdì bí wọn bá bú ẹnìkan ìyá yín kinní kan sábọọdù yẹn ní tá à ń bá sọ nígbà yẹn nìyẹn kinní kan tẹgbàtọọdù ṣe nígbà yẹn nìyẹn ọkùn ṣékèyà you have to stop it mo fẹ́ kẹ́ mọ̀ para ìjà lẹ́yìn wà wọ́n pè yín ní pedophile wọ́n ní ẹ̀ ń bá ọmọ kéékèèké sùn ẹ̀ ń bá kinní kan sùn ẹ̀ ń bá lágbájá sùn ẹ̀ fẹ́ ṣe kinní kan ẹ̀ fẹ́ rèpẹ́ nìkan ẹ̀ ń tajà kinní kan tẹ́ ẹ bá ti ń ṣe ṣó tẹ́ ẹ bá ti sìn lẹ́yìn èèyàn tẹ́ ẹ dẹ̀yìn lẹ́yìn ẹ̀ kẹ́ máa tó ṣèjì ní gbogbo ìgbà ara àjàlẹ̀ yín wà ẹni náà máa lọ gbé tó máa fi ìzá tó òun máa fẹ́ ṣe ṣó tó máa fi ṣe tó máa dùn yín òun náà máa ṣe ṣó tó máa fi ṣe nǹkan tó máa dùn yín so ọ̀nkù ṣe gé ìyà tẹ́nìkan bá ti ṣe nǹkan tí ò dá ẹ máa rì fáàsì bẹ́ẹ̀ náà nìyẹn sábọ́ọ̀dù bó ṣe ń ṣe nìyẹn ṣèdí níta ń bẹ sábọ́ọ̀dù sọ náà nìyẹn nígbà kan tá a ní pé níta ń bá ya yín sọ náà nìyẹn ìyá yín ṣe kinní kan kìnì kan ó wrong bẹ́yìn àtẹ̀yàn bẹ́ẹ̀ bá tiẹ̀ tẹ́ ẹ̀ bá jọ ṣe mọ́ kò mí ìpè kẹ́ máa throw shade kò mí ìpè kọ́rọ̀ kan ṣẹlẹ̀ kó jẹ́ pé ẹ máa rìfà ìsẹ́ni yẹn ẹ fèpè ràn lọ́wọ́ ẹ máa rìfà ìsẹ́ni yẹn ẹ bu ara ìjà òun lẹ́yìn wà pídófáyò kò ṣe pídófáyò ẹ kò ṣe kinní kan kinní kan ó rèpù kinní kan nǹkan nǹkan kan ló fà á yóò bá sọ pé ẹ̀ṣẹ̀ ò kì í dédé ṣẹ́ ẹ̀ṣẹ̀ ò kì í dédé ṣẹ́ tẹ́ bá ti ń jókòó síyàn tẹ́ ń jó ẹni tó bá ń gbélé gíláàsì ò kì í jókòó síyàn ẹni tó fẹ́ lọ jókòó sí bóyá ògúlùtù ló gbé dání you don't know. ẹ sì mọ̀ pé tí ìyá bá máa kú sí báyìí ọlọ́run ló mọ ibi tó ti máa máa rí gbogbo sórí yẹn torí gbogbo sórí tí wọ́n sọ nípa ṣégeyà èmi náà ò fọwọ́ mi ò bá wọlé o mm-hmm. mi ò bá wọlé pé wọn room tiri o room tiri o oh two kinní kan pẹ̀lú olóyè Sunday Igboho pẹ̀lú kinní kankan mi o gbá wọlé cruise ni àràbù ni ohun tí ṣégeyà náà sì kọ yẹn plan work ni àràbù ni but ẹ̀yin méjèèjì ń lo nǹkan tẹ́ ẹ ní lọ́wọ́ láti bá ara yín jà nítorí pé ara àjàlè yín wà but ọkùnrin ni ọkùn ṣége ìyà ọkùnrin ó máa dúró nídúró ọkùnrin ni ọkùnrin ò kí ń ṣe lágbáńlágbá táwọn obìnrin bá ti ń ṣe yànmùyànmù ẹ̀yin ọkùnrin you have to stand as a man you are the head of the man ah, àwọn ọkùnrin kí n gbà tí ì ṣe pé àwọn ọkùnrin gbẹ̀gbẹ̀ tí lè bá dá nìyí ọkùnrin ni yín ẹ kìíní kan kìíní kan ẹsàbọọdù kìíní kan gbàǹtẹ òbò kìíní kan you don't need it àwọn ọ̀rọ̀ yẹn ti ẹ̀rọ jù láti máa sọ jáde lẹ́nu fún ọkùnrin ọkùnrin tó bá níyàwó sínú ilé orin kìíní kan òbò kí ilẹ̀ ń sọ pé ọ̀rọ̀ yẹn gan lẹ́nu ọkùnrin it does not make a man a to be a responsible man tó bá ti ń sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká máa ṣọ́rọ̀ kù sẹ́nu àwọn ọ̀rọ̀ kan wà tí ò tiẹ̀ yẹ kó máa gbẹnu wa tán jẹ́ ara ways a máa máa fi sọ̀rọ̀ even if you are not a good time with someone there are things you need you you can do or you could do that will make that person feel the pains and know this person bá mi jà you don't have to be raw nígbà tẹ́ kì í ṣe Yínká TNT tẹ́yìn náà wá bẹ̀rẹ̀ pàdé òbò lórí show yín just imagine. ọkùnrin ni yín Mama, wa aláṣàbí ẹ dákun nítorí ìtọ́lọ́hún ẹ̀yin náà ẹ bá wa dẹ̀ẹ́lẹ̀ lóòótọ́ àwọn èèyàn ti pè bí èèyàn bíi mẹ́rin wọ́n ti pè mí wọ́n ti mo ti bèrè pé àwọn ní kí n lọ sórí ṣóò kí n lọ wo nǹkan báyìí tí ṣége ìyá sọ kí n lọ wo update báyìí tó kọ kí n lọ wo ṣóò kan báyìí tó ṣe ó sọ báyìí pé màá ń tó ṣèlì sí ìyá aláṣàbí ìyá aláṣàbí náà ẹ̀ẹ̀kan kan wọ́n ló kọ̀ máa jù sí ni àwọlé wọ́n ní ọkùn ṣége ìyá wọ́n ní wọ́n máa ń ṣe dáadáa wọ́n ní wọ́n stop kó tó di pé ìyá wa lọ gbé pedophile jáde kí ìyá tó wá lọ máa sọ gbé gbogbo àwọn room three o ti jáde then it has to do with his business money. ah no no no no no ẹ pé wọ́n eh, four one nine àbí eh, oh, stolen vehicle gbàkà ọkọ̀ gbogbo Okay, kí ó ti affect business and ah, we have to stop it Oku die díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó so ẹ̀yin méjèèjì la máa rọ̀ ní ilé ẹjọ́ yìí kẹ́ ẹ jèbù àwọn èèyàn máa ń sọ pé ó máa ń pẹ́ kí màmá tó dáhùn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu màmá màmá aláṣàbí ọ̀rọ̀ ẹnu yín ẹyọ kan báyìí ó máa bá òfa ó máa wó gbogbo inú ilé ni ẹ̀yin náà sì mọ̀ ṣó ẹyọ kan because you have the voice. lóòótọ́ obìnrin lẹ́yìn ọkùnrin ni ṣégeyà tóbìnrin bá ń ṣe bí obìnrin ọkùnrin ló máa ọkùnrin ló máa mọ̀ bó ṣe máa ṣe bọ̀ kò yẹ kọ́kùnrin máa ṣe bí ọkùnrin ọkùnrin máa ń stand ni kò sí kò yẹ kọ́kùnrin máa ṣe bí obìnrin ọkùnrin máa ń ṣe bí ọkùnrin ni. tó ní kálukú bá wà tí píìsì bá wà tí ẹ bá ti ẹ bára yín ṣe mọ́ ẹ má ta síra yín mọ́ why dey fi throw shade. bíbélì dẹ̀ sọ pé ká máa yára láti gbọ́rọ̀ ká máa lọ́ra láti fèsì even if you see any show any post first of all tó bá ti fún yín tó bá ti àwọn tó ẹ lọ wò tán download ẹ ẹ lọ wò tán post ẹ go to that show look at the date and time and i know that such a thing ó máa ń sábà fa wàhálà lórí social media ìwọ àti èèyàn ẹ ti jà ẹ ti parí ẹ àwọn kan máa wá lọ wá hold show wá. wọ́n lọ wá hold show wá wọ́n fẹ́ da peace yẹn rú people should be smart it happens to Ìyá Ìbàdàn When Mama Lasha Lashabi embraced her, it was very smooth at the beginning. But but tó yá làwọn èèyàn bẹ̀rẹ̀ sí wọ́n ṣe show fún Ìyá Ìbàdàn ni pé wọ́n fẹ́ yọ because she doesn't even kò stand there. Wọ́n ṣe show fún Ìyá Ìbàdàn morning day afternoon morning day afternoon morning day afternoon tí wípé àgbà tí peace yẹn bàjẹ́. Àfìgbà tí peace yẹn bàjẹ́. because ìyá àbàdàn kí ló dẹ̀ fa peace yẹn tó fi bàjẹ́ ìyá àbàdàn ṣàfẹ́ fèsì ni wọ́n sọ̀rọ̀ sí mi mo face fèsì nínú fífèsì ọ̀rọ̀ bàjẹ́ lágbájá sọ̀rọ̀ mo fẹ́ ṣàlàyé mo fẹ́ ṣàlàyé ni mo ṣàfẹ́ ṣàlàyé tèmi ẹ kò rí bẹ́ẹ̀ nínú àlàyé ṣíṣe àlàyé ṣíṣe ló bà peace yẹn jẹ́ àwọn tí wọ́n wá ṣe gbàgbò sún ya àbàdàn lọ́jọ́ kìíní àná nítorí pé wọ́n embrace peace níbo náà wà lónìí wọ́n ti gba peace wọ́n embrace wọ́n mú peace ẹ̀ báyìí wọ́n wà mọ́yà báyìí wọ́n mú peace ẹ̀ báyìí wọ́n ru aṣọ mọ́ wọ́n mú peace ẹ̀ báyìí wọ́n tie it down wọ́n kò lẹ́ọ̀bì kankan. people should be smart. people should be smart. in tó fà á tí gbà tí. Eh, tí mama, màmá àti ọkùn ṣégeyà tó fi bàjẹ́ mẹ́rin pé àwọn kan ò fẹ́ kí píìsì wà wọ́n wá lọ mú oṣù tí màmá ti ṣe tipẹ́tipẹ́ tó ń gbà tí kò sí píìsì wọ́n ti jọ jà tí wọ́n ti jọ jà wọ́n lọ ń kó wọ́n sẹ̀ǹdẹ̀ sí ṣégeyà ṣégeyà kàn gbọ́ ni kò wó déètì àkọ́tà sọ nìyẹn bíbélì sọ pé yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n kó lọ́ra láti fèsì bí ìwà àtẹ̀yàn tẹ́ bá ti move on ẹ move on náà nìyẹn ṣégeyà ń wo àwọn ṣóòzì yẹn kò wo déètì That is very important. Very, very important. Lórí social media yẹn want to see fi archive wọ́n save ẹ̀ fún ẹ wọ́n save ẹ̀. Ìjọ́ tó bá you talk about what wá repost here, what déètì. Ìtọ́ thought ẹ̀ download gan tí ò sí déètì ń bẹ̀. Tí wọn ò tí post bóyá wọ́n gbé pamọ́ ni lọ wò pé irun wo lẹni yìí ṣe tó wáyé kóbìnrin ni. Lọ wo orun tó wà lórí ẹ̀ tó fi ń ṣe ṣò lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n gbá mọ̀ pé àná ah, o irun ah, ó yàtọ̀ ìjọ ló ti wá wọlú aṣọ ẹ̀ láàfin ó ti pẹ́ ah báwo ló ṣe wo bó ṣe rí look eh, background yẹn ti yàtọ̀ sí tó lòun sí ẹ mọ̀ bóyá ó ti pẹ́ tó ti ṣe àbí kò tí pẹ́ tó ti ṣe àwọn tó ń ba peace jẹ àwọn ló ju wọ́n ju wọ́n ju iṣẹ́ yẹn fún ṣégeya ni and he failed dẹ ìgbà tẹ ìṣégeya ti wá apologize tó wá rí wípé ẹni tó ẹni tó jáde fún tó súnra kì kò sẹ́ni tó máa ṣe tí ò ní síraki fún ẹ because ó máa rò pé ah, ìwọ tó dédé ba peace jẹ́ lọ́sàn kan òru kan ẹ ní blame ìyá tó sáré súnrakì pé ah peace mo ti fún ẹ ni ò bàjẹ́ ìwọ ló kún fọ̀ bàjẹ́ jẹ́ máa wò ẹ̀ràn tẹ́ ẹ bá wá ń ju ọwọ́ ọ̀fẹ́ sí ìyá yẹn tẹ́ ẹ ń ju ọwọ́ ọ̀fẹ́ sí ìyá yẹn tí ìyá yẹn sì ó ignore tí ò tètè embrace ẹ̀ ẹ̀ bá má ì tí ìbínú délẹ̀ ẹ̀ bá má ì tí change consistency nìyá yẹn tún máa wò pé ah, lágbájá ó ti dé fúlì ó kú ti dé fúlì ẹ fi ilẹ̀ tó bá ti lọ ó lọ tó ti dé ó ti dé ó ká kì í ṣe máa change because ẹ ti jáde ní tẹ́tí sọ pé àwọn nǹkan tẹ́ ẹ fi búyà yẹn nígbà tí peace wà ẹ ní gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ní ara àjà ni ẹlẹ́ẹ̀ cruise ni pé sáwọn èèyàn mọ̀ yìí pé ẹ máa ń cruise ni. kí ló dé tẹ́yìn àgbàlagbà méjì tẹ́ fi fura yín cruise lórí social media fún wa. kí ló dé gbogbo ẹ̀yin méjèèjì àràbù lèmi kà sí ẹ lórí ọ̀rọ̀ room three oh three kíní kíní kankan èmi mọ̀ pé àràbù ni lórí ọ̀rọ̀ chaati ẹ ẹ ó sọ pé kíní kan ẹ mo fẹ́ bá a sùn ó lóun kí n wá dóhun gbogbo kíní ẹ àràbù ni èyí tí mi ò fi sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ni pé ara àjà lẹ́yìn wà ìdá yìí méjèèjì ní lọ́wọ́ òun lè lò fúnra yín ṣùgbọ́n kí anybody má lọ bìlí pé ah ṣáàtì yẹn o tá èmi ò ní ti tèmi ò ní adájọ́ àgbà o pẹ̀lú ìwọ̀nba mo gbáwájú primary school kọjá o pẹ̀lú ìwọ̀nba ìwé kékeré tí mo kà èmi ò fọwọ́ sí pẹ̀lú mi ò gbá wọlé pẹ̀lú ìwọ̀nba ìwé kékeré tí mo kà mi ò gba ti room three o oh three yẹn mi ò gbá wọlé ṣídó five mi ò gbá wọlé so torí ìdí èyí lórí ẹjọ́ tó wà níwájú mi sọ lórí ẹjọ́ tó wà níwájú mi ẹjọ́ chat tó wà níwájú mi tí mo rí lánàá mi ò gbá wọlé níwájú ilé ẹjọ́ yìí mo tra ó ní o mo jù ú nù gbogbo gbogbo tó wà nú ẹ̀ lélẹ̀ mo yọ mo jù àgbá wọlé nílé ẹjọ́ yìí ẹlẹ́ẹ̀kejì lórí gbogbo tí màmá sọ ohun tí ó ti rù. Orosky ọ̀rọ̀ Sunday Igboho ẹ mọ̀ tiẹ̀ já ẹ mọ̀ jẹ́ ká folóyè Sunday Igboho cruise ó tiẹ̀ ti pẹ́ ná old video ni so ó tò torí mo rántí ìgbà yẹn tí olóyè Sunday Igboho lọ Germany ó ti ṣe díẹ̀ kó tó di pé wọ́n wá sí wọ́n lọ Nàìjíríà rárá rárá ni tán lọ sí Germany tí eh, ọ̀gbẹ́ni Ṣégeyà tó gba olóyè Sunday Igboho lálejò ó ti ṣe díẹ̀ iṣẹ́ òyìn ti pẹ́ so lórí room three o oh three room three o oh three alákọ̀ọ́kọ́ ẹ̀ jẹ́ mo bọ̀ náà ẹ jẹ́ yọ room three o oh three lẹ̀ bẹ̀rẹ̀ eléyìí lórí ọ̀rọ̀ room three o three mi ò gbá wọlé àti olóyè Sunday Igboho. then lórí ọ̀rọ̀ bísínẹ́sì yẹn lórí ọ̀rọ̀ náà sí egbe kan. ẹnìkan ní pé ò ṣe dáadáa ṣáájú kàwé ni slang ni. so àti gbé méjèèjì sílẹ̀. àti gbogbo àwọn ẹjọ́ yẹn gbogbo àwọn ẹjọ́ yẹn á da gbogbo àwọn ẹjọ́ yẹn nù a fẹ́ kí iyán kó di àtúgún a fẹ́ kí ọbẹ̀ kó di àtúnṣe láàrin ẹ̀yin méjèèjì a fẹ́ kíjà ò dópin ṣùgbọ́n tá a bá fẹ́ kíjà yìí kó dópin tí a bá fẹ́ kíjà yìí tán eh, ọ̀gbẹ́ni ṣégeyà àwọn gangan ló lọ́rọ̀ jù tó pọ̀ nílẹ̀ yìí àfi tá a bá máa parọ́ ọ̀gbẹ́ni Ṣégbéyà gangan gangan àwọn ló ní ọ̀rọ̀ tó pọ̀ jù nílẹ̀ yìí àfi tá a bá máa parọ́ kéèyàn máa throw shade kò kí ń ṣe nǹkan tó dáa ẹni tó bá dẹ̀ lè máa give ó yẹ kó máa jẹ́ receiver náà tó bá ń tó bá ń give èèyàn gbàgbàgbàgbàgbà náà ẹ̀kọ́ kan náà tó bá fún ẹ tó bá fún ẹ kò yẹ kó wá máa kéèyàn máa sáré kiri so ìwọ ẹni tó bá ti wà wẹ́ pé òun ò fẹ́ kí wọ́n kò máa receive kóun náà máa dish out And that is why I am using this medium to please apologize to you. Ṣé àwọn tó fi please apologize to you? To apologize to you, to please, please. Àwọn èèyàn máa wò yín láì ṣe pé bóyá ẹ̀ tó ṣe sẹ́nikẹ́ni. Àwọn èèyàn máa wò yín láì ṣe pé ẹ̀ ń búyàn. Ẹni tí ẹ bá ń bú ní gbogbo ògbà. Tí ẹ bá ń bú tó bá di pé ó dákẹ́ lónìí tó dákẹ́ lọ́la tó bá di lọ́túnla ó máa sọ̀rọ̀ ìyẹn ló máa jẹ́ káwọn èèyàn máa sọ wípé à bàbá máa three sixty ní bàbá three sixty degree ẹ ọkùnṣe gẹ̀yà tó bá lọ lónìí á tún tán báàkì lọ́la dẹ̀yìn téèyàn bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ọ̀gbẹ́ni ṣégeyà ẹ abẹ̀yìn nítorí ìtọ́lọ́run ẹni tí ẹ bá mú ẹjú ẹ̀ ẹni tí ẹ bá ń treat topic ẹ ẹni tí ẹ bá ń treat show ẹ òun nìkan òun ni kẹ́ ẹ mẹ́nubà kò ní ìdí ká wá sọ wípé ká wá wá tabá ẹni tí for instance nísìn bóyá ọmọ ewé kan ó ṣe nǹkan kan ẹ wá fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ewé yẹn pé à lágbájá ara spíkà lágbájá nìkan kò ẹ sọ̀rọ̀ sẹ́ni yẹn láì bú lágbájá ok ẹnìkan ṣe nǹkan kan láwùjọ ẹ kọ̀ ẹmú tọ́pìkì ẹ̀ ń tìrìtẹ̀ kì í ṣe pé kẹ wá máa fi ṣàkàwé bẹ́ẹ̀ la nígbà tí wọ́n máa fi ṣàkàwé kó má ẹ̀wọ́ láyé sábọ̀dù ni tó wọn máa fa ìkùnsínú àtìjà nìyẹn tẹ́ ẹ bá ti ṣe ṣóò lọ́dọ̀ tiyín tí ẹ dárúkọ yẹn sábọ̀dù tẹ́ ẹ ṣàkíwé aláfiwé o kíníkan ìfènìyàn wé kíníkan kẹ́ ẹ lọ mú orúkọ ẹ̀ kò ní sí wàhálà kò ní sí pé ìyẹn sábòdù máa ṣètò òun náà ṣe pé ẹ má máa fi sílẹ̀ ẹ fi dẹ́fà àmàlí lágájá ẹ jẹ́ fi ilẹ̀ ẹ jẹ́ mi bí dẹ́fà yẹn lẹ̀ ṣé ẹni tó ń ṣe kinní kan kìnì kan ẹ wo ẹ fi ilẹ̀ kò ní fi yín kù sí. èmi dẹ̀ mọ̀ yí pé wọ́n ṣe pè yín ní pídófà yẹn dùn yín ẹ má bínú torí ẹ kì í ṣe yín tó fa ẹ̀ ṣùgbọ́n ẹ gbà níwájú ilé ẹjọ́ yìí pé ara àjàlé yín wà gbogbo bó ṣe rí yẹn ẹ̀yin lè fà á mi ò ní parọ́ fún yín sà ẹ̀yin lè fà á bìkọ́ tẹ bá sọ pé à ṣé gbogbo tí mo wá ń sọ nípa Esabod yẹn ṣé mo wá parọ́ ni òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ pé why saying it about him about her why talking about her why tó jẹ́ pé discussion yín is around her is about her ẹ̀dẹ̀lẹ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó máa lé sí i ọ̀gbẹ́ni ṣégeyà ó máa lé sí ẹjọ́ nítorí tọ́lọ́ mo fọlọ́run bẹ̀ yín bọ́rọ̀ bá rújú yẹ ká lè wá bá yín pé ọkú ẹjọ́ bọ́ọ̀ lọ rí ẹwò ẹ gbà wá lámọ̀ràn ohun tó yẹ kó máa rí nìyẹn kẹ́ ẹ gbà wá lámọ̀ràn tí ẹni tí wọ́n pè mí mo bá ń ṣe ẹ̀yìn tẹ́ bá fẹ́ tìrìtì tọ́pìkì mi ẹ bá fẹ́ tìrìtì mi pé ìyá alájẹ ṣe ìhókò ìyá alájẹ mo tiẹ̀ máa jáde fún lónìí o jẹ́ kí n kí ẹ sọ̀rọ̀ mi ẹ má fi mí gún anybody èmi náà ni tó bá jẹ́ pé làkàṣègbè òun ló ṣẹ̀yìn ẹ tìrìtì làkàṣègbè yẹn ẹ mọ́ fi ṣaláfiwé ká ní tàmẹ̀dò ni ẹ tìrìtì tàmẹ̀dò yẹn ẹ mọ́ fi ṣaláfibọ̀ tẹ́ bá ti fi ń ṣe aláfiwé aláfibọ̀ tẹ́ wá mórúkọ èèyàn ń tẹ̀ mórúkọ ẹ̀yẹn inú ẹ̀ ò ní dùn. ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run aláfíà tí ẹni tàlàáfíà bá wà tẹ́ bá decide pé ẹ̀yin méjèèjì ẹ bára yín jọ ṣe mọ́ ṣùgbọ́n ní kálukú lè wà lórí ilé nẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ ní tasíra yín wise ttj how are you tẹ́ ẹ̀ ní tasíra yín tí ẹ̀ ní tí ẹ̀ ṣẹra yín i'm telling you. ẹ ní ṣera yín tó náà kò máa wà lórí ọwọ́ ẹ̀ ìyẹn gangan òun la bá wá síta kálàáfíà lè jọba ká dẹ̀ sọ fún yín ẹ jọ̀ọ́ bóyá cruise or no cruise ẹ má jẹ́ ká cruise kankan mọ́ tí cruise yìí bá dẹ̀ máa dópin mo ṣe sọ lẹ́ẹ̀kan sí i ọkùn ṣégeyà ọwọ́ yín ló pọ̀ jù sí o ọwọ́ yín ló pọ̀ jù sí i. because láì ṣe pé èyàn àti ẹ̀yin àtẹ̀yàn ọjà kò ní ní irú tẹ́ ẹ̀ bá dárúkọ màmá màmá ò lè déédéé jẹ́ kókò jí láàárọ̀ ọjọ́ kankan ní ṣégeyà mọ ebe o ṣégeyà wọ ni mo fẹ́ ta sí lónìí I know she won't do that mo sì mọ̀ yẹn then ẹ jọ ẹ̀yin náà tó bá yẹ pé wọ́n máa àwọn kan náà wà tẹ́pọ̀ iṣẹ́ tó ń gbà lórí social media náà máa ń ba peace jẹ́ ẹ̀yin náà ẹ jọ nítorí ìtọ́ náà ẹ mọ̀ máa jẹ́ kí ibi tí pc bá wà ẹ mọ̀ jẹ́ kí pc máa dàrú mọ́. ojú ẹ̀yẹ ó tẹ́rù bẹ́ẹ̀ ni ẹ bá mi bá mi délé ojú ẹ̀yẹ tá a rí ó tú ẹyẹ fò láì fìyẹ́ kanra wọn láì fara kanra wọn láì fapá kanra wọn. lẹ́ẹ̀kan sí ọ̀gbẹ́ni ṣégeyà mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́run àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń sọ àwọn adjective tẹ́ ẹ mọ fi ń qualify àwọn èèyàn ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ẹ máa mọ tẹ́ ẹ máa máa sọ ohun tó máa máa jẹ́ kí ẹ máa ní respect lọ́dọ̀ àwọn obìnrin òun la fẹ́ kẹ́ ẹ máa ṣe. even though gan tẹ́ bá máa fèèyàn cruise tẹ́ bá fẹ́ fi ọwọ́ kọ̀wé pé kẹ́ fi ra yín cruise ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa máa sọ. So màmá aláṣàbí mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́hún tó bá jẹ́ pé ó bá ní tí ọkùn ṣékèyà ṣe fún yín tó ń dùn yín ẹ jọ ẹ bá mi dáríjì wọn ẹ dákun nítorí ìtọ́lọ́hún ẹ jọ ahọ́n àtẹnu ń jà wọ́n parí ẹ̀ ẹ dákun torí tọ́lọ́hún àgbà yín á dalẹ̀ ọlọ́run á fún wa bẹ́ẹ̀ náà ni mo bẹ̀ ọkùn ṣégèyà tó bá jẹ́ wípé ó ní nǹkan tí màmá aláṣàbí ṣe fún yín tó máa ń dùn yín bóyá àrò kan ni ló máa jẹ́ pé kẹ́kàn máa tiẹ̀ ẹ kàn ṣe ṣò ẹ dárúkọ aláṣàbí bẹ́ẹ̀ ni ìyẹn sábọ́ọ̀dù yín o ìyẹn ewé o tẹ́ ẹ máa fi dárúkọ ẹ̀ ní gbogbo ìgbà mọ́rọ̀ gan tí ò tiẹ̀ jẹ́ tiẹ̀ ẹ dákun nítorí ìtàn náà ẹ fọwọ́ wọ́nú ẹ ṣàforíjì fún un ẹ jù nítorí ẹ jẹ́ kàlàáfíà ò jọba mo bẹ̀ yín ni ìgbà mi ò lè járò kàn ìgbà mi ò lè jẹ́ ní táwa ń rí ìbúyó tún yàtọ̀ sí tẹ́yìn ń rí tàbí ó kàn wòye pé jẹ́ tiẹ̀ máa fi cruise ni ẹ jọ ẹ jẹ́ jẹ́ ká jẹ́ gógùn ó mí ká jẹ́ gógùn sinmi. a lè máa wà lórí ìkànnì yìí ká máa sọ wípé àní dá sí afẹ́ká àlàáfíà ò so ọ̀gbẹ́ni ṣégeyà ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run lórí àwọn ètò yín torí àwọn èèyàn padà wá sọ àwọn ṣóòzì tẹ́ ẹ ṣe wọ́n ní pé kí n lọ wò mo wá padà wò mo ní à ọ̀nkú ẹ̀yin náà ń dúró ṣe é dì ẹ̀ ń dúró ṣe é dì í ah ẹ jọ̀ọ́ ẹ throw shade mọ́ please don't shade anyone anymore ẹ ṣe show you there are ways tí ọmọ ṣe rí àgbékalẹ̀ ọ̀rọ̀ ó ṣe pàtàkì ẹ ṣe ètò yín làkàṣègbè lẹ fẹ́ sọ ẹ sọ ẹni tó so, ìka tó yóò bá sọ wípé ìka tó bá ṣẹ̀ lọ́ba máa ń gé ìka tó bá ti ṣẹ̀yìn òun ni kẹ́ ẹ dí pẹ̀lú ẹ mọ̀ máa ṣe àkàwé aláfibọ̀ aláfimọ́ lẹ̀ mọ́ ìfọ̀rọ̀wọ́rọ̀ example example a máa ó máa ń da nǹkan rú ni because nígbà tí èèyàn fẹ́ ṣe example èèyàn ò lo experience tiẹ̀ láti ṣe example èèyàn wá mú ẹnìkan ìṣe example ẹ wá ní gbogbo tẹ́ kúkú sọ nípa alágbájá tẹ́ ń sọ nípa kíní kan òótọ́ ọ̀rọ̀ ni ẹ dẹ̀ ní peace wà ẹ dẹ̀ fẹ́ kí peace wà ẹ dẹ̀ ní kó má sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ because yorùbá ló ló sọ̀rọ̀ wọ́n ní ẹni tá a bá ti nà òun ló máa mọ feelings ẹ̀ náà ṣe ẹrẹ́ni tó bá ṣu sílẹ̀ ó máa ń gbàgbé ṣùgbọ́n ẹni tó bá fọwọ́ kó kò ní gbàgbé ẹ jọ̀ọ́ àtẹ̀yin àti màmá aláṣàbí abẹ̀yìn nítorí ìtọ́lọ́hún pé kẹ́ ẹ jẹ́ kí àlàáfíà jọba lórí ìkànnì tí a wà yìí afẹ́kẹ́ gba àlàáfíà láàyè. La ẹ gbà láfíà láàyè kí kára ó tu everybody mm, kára ó to everybody kára ó tu mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ra stars fún mi god bless you all ẹ jẹ́ kára ó tu everybody. Ah, ẹ̀yin tẹ́ wà nílé ẹjọ́ tó bá di ní ọ̀la a máa bẹ̀rẹ̀ new case lórí ọ̀rọ̀ àwọn onílù yẹn so we are moving on with Saye Currency and his band boys. so gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ti fans Táyé Currency Ke ti tètè lọ ke kẹ́ ẹ pé ara yín jọ Táyé Currency